لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع شريعة نسنع وعلى مقولتي لكلمتنا تدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستكي من لمسند أو بالحديث لمستكي من لمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 فإن أصدق الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore èyí tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún àwa òun náà ni pé ọlọ́run ọba ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí èyí tó jẹ́ wípé oore náà olójẹ́ oore tí ó ga jù lórílẹ̀ ayé ọlọ́run á fi oore náà ta ẹnìkọ̀ọ̀kan wa ó wá fi ta wá lọ́rẹ àbẹ̀lọ́run kí ọlọ́run ọba kí ó má gba oore náà kó má gbà ní ọwọ́ wa ọlọ́run jẹ́ kí oore náà kó wúlò fún wa nígbà tí a bá fẹ́ kú kó pa wá pẹ̀lú oore náà kí ọlọ́run jẹ́ kí oore náà wúlò fún wa nígbà tí a bá dé nù sàárè gbogbo tí ń jẹ́ ìnira nù sàárè ọlọ́mọjọ jẹ́ tiwa kọ́lọ́run jẹ́ kí oore náà wúlò fún wa ní gbangba ta alkiyama gbogbo bẹ̀rù tí ń bẹ ní gbangba ta alkiyama ọlọ́run kí ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn náà kóore náà wá wúlò fún wa ká jẹ́ ẹni àlìjànnà náà ọlọ́múṣẹ́ àbájẹ́ kó rí bẹ́ẹ̀ fún wọn. orí ẹlẹ́ẹ̀kejì òun náà ni lórí ní mọ́tòlẹ́ àyà ìsẹ̀mí tọ́lọ́wọ́n bá ní kí a máa sẹ̀mí lórílẹ̀ ayé táwa náà jẹ́ kanú àwọn tó ṣẹ́kù àdúgbò fún ọlọ́wọ́n bá lórí eléyìí ọlọ́run tún wáá fi àlàáfíà kún ìsẹ̀mí náà fún wa kọ́lọ́run kó má gba àlàáfíà náà ìsẹ̀mí náà kọ́lọ́run jẹ́ kí a tún pẹ́ lórí ẹ̀ mo wàá lé wa kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣe ní tájà náà wọ́n fi ga wọ́n ṣe ní tí a fi wọ̀nyí náà oore èyí tó tẹ̀lé òun náà ni oore amúnú ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún wa àdúgbò fọlọ́wọ́n bá lórí ìfọ̀kànbalẹ̀ tó ṣe ságbègbè kọ́lọ́wọ́n máa ìfọ̀kànbalẹ̀ kúrò mbẹ́ mi tí ó sì fọ̀kànbalẹ̀ fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ àlékún orí kọ́lọ́n kó tún wá ṣe fún wa abẹ́lọ́n fún bàrà wa sọ̀rọ̀ títò ní kọ́lọ́n kó sọ nírọ̀rùn èyí tí a máa fi ṣe ìkásẹ̀ gbogbo ẹ̀ náà ńlẹ̀ kí ọlọ́run bá kó sọ nírọ̀rùn fún wa èmi tí màá máa sọ kí ọlọ́run bá kí ó san mí lẹ́sàn pẹ̀lú ẹ̀ gbogbo ìta ti ṣe sẹ́yìn ètè dérí títò ní náà kọ́lọ́n kó san wá lẹ́sàn kó ṣe ní tí a fi rí ìyọ́nú ọlọ́run àwọn náà tá à ń gbọ́ kó sẹ́ni tá a fi rí ìyọ́nú ọlọ́run àti sísọ àti gbígbọ́ ọlọ́run má ṣe má dùn wá níládàá rẹ̀ kọ́lọ́n jẹ́ wúlò fún aláyé àti lálùkẹ́ àmọ́ la hawla wala quwwata illa billah. ní tafsiri wa ní àná ọlọ́run bàbá wa sọ̀rọ̀ ní nusratu tọ́ a kùránì ogún twenty ẹsẹ̀ eighty one ọlọ́run bá ń sọ fún wa a'udhu billahi minash shaitani rajim kulu min tayyibati ma razaqnakum wala tatghaw fihi fayahilla alaykum ghadabi wa man yahlil alayhi ghadabi faqad awa. a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يعلل عليه غضبي فقد هواه ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa pé àwọn tó ń já wọn bànú Ísírẹ́lì òun ọlọ́run pa wọ́n láṣẹ nígbà tó wọn ọlọ́run ọba ń sọ oúnjẹ tá ń pè ní manu àti saluwa tọ́lọ́run ọba ń sọ kalẹ̀ fún wọn ọlọ́run pa wọn láṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run pa gbogbo wa náà tá a jẹ́ mùsùlùmí ọlọ́run pa wa láṣẹ ọlọ́run ní kùlú ní tayyibati ma razaqnakum ọlọ́run ni ẹ máa jẹ min tayyibati ma razaqnakum àwọn nǹkan tó dáa tá a ṣe níjẹ àtìmọ́ fún yín ọlọ́run ni ẹ máa jẹ ẹ má jẹ nǹkan àrọ́ọ̀mù nǹkan àláàlì ni kẹ́ ẹ máa jẹ ọlọ́run bá ní ẹ gbìyànjú kó jẹ́ pé nǹkan tẹ́ máa jẹ kó jẹ́ halal náà. wàlá tàtúgọ́ fi fàyà hílà alaykum gbọ́dọ̀ bí. ọlọ́run wàlá tàtúgọ́ fi ì ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ máa wá jíjẹ àti mímu ẹ má kọjá àlà níbi wíwá ọlọ́run ní ẹ sùúrù pẹ̀lú wíwá tá a bá tún ṣe jẹ àtìmú fún yín ọlọ́run ẹ tún dúpẹ́ ẹ má ṣe àìmoore sí ọlọ́run ọlọ́run ẹ máa fi sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ fi máa wárísìkì ọlọ́run ẹ má kọjá àlà tẹ́ bá ti kọjá àlà níbi wíwárísìkì ọlọ́run kí ni ó ṣẹlẹ̀ sí. fayahila aleikum gbọdọ bí. ọlọ́run ní èmi ọlọ́run oní ọ̀wà aṣọ lórí nígbà tẹ ẹ bá ti ń wá rìsìkì lọ́nà tí ò dáa ẹ̀ ń fìyàn sógun owó ni àbí ẹ̀ ń gbá ẹ̀ ń fi ìnira kan ọlọ́run èmi ọlọ́run yóò sọ̀kalẹ̀ lẹ́yìn lórí náà. wà á máa ń yá lílé alẹ́ yìí gbọ́dọ̀ bí ìfakọ̀rẹ̀ hawa. ọlọ́run ní àwọn tìbínú mi bá wá ẹnikẹ́ni tìbínú mi bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn lórí fakọ̀dẹ̀ hawa irú ẹni bẹ́ẹ̀ ti jábọ́ sínú náà lẹ́yìn tó jẹ́ pé iná ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ òun náà ni ó lọ jábọ́ sí iná áwíyà ọlọ́run bó tìrú ẹni bẹ́ẹ̀ síbẹ̀ tí ó sì jábọ́ síbẹ̀. wa inni lagaffarun liman taba wa amana wa amila salihan. ọlọ́run ní ẹni tó bá wá jẹ́ ẹni tó bá túbá ìrìn ọlọ́run lágọ̀fàrùn ẹni tó pọ̀ ní ìmọ̀ ṣàforíjì ni fún ẹni tó bá túbá tó bá wá túbá ìtàn wà á mánà tó tún jẹ́ mùmínì gidi wà á mila sọ́ọ̀lẹ̀ ha tó tún wá ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́ rere ọlọ́run ní èmi ọlọ́run ọba gbà túbá rẹ̀ ń foríjì ọlọ́run súnmọ́ àtàdá lẹ́yìn náà ó tún wá dó ní mẹ́sìn ọlọ́run títí tó fi kú ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni tẹ́mi ọlọ́run ọba ó tẹ̀wọ́ gbà tẹ́mi ọlọ́run ọba ó san lẹ́san lálìkè àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀mi ọlọ́run ọba ó dẹ̀ foríjì náà. wàmà àjálàkà àǹkà omíkà yà Musa. ọlọ́run wa ń sọ fún Musa wípé ìwọ Musa kí ló dé tó fi àwọn ọmọ bàní sọ̀rọ̀ yìí lálẹ́ tí mo ní kó o kó wá tó kó wọn wá kí ló mú ọkàn jú tètè wàá bá mi tó o fi kó àwọn ọmọ Bani Israila dání wọn ni. kọ́lá òun ulá ìyálà àtàrí. ó ní ìwọ ọlọ́run àwọn tó ń sọ yẹn àwọn ni wọ́n wà ní àlà àtàrí àwọn ni wọ́n tẹ̀lé mi yìí wọn ò jìnnà sí mi wọ́n súnmọ́ mi ibi tí wọ́n wà ò jìnnà síbi tí mo wà ibi orí pa ibi tí mo wà náà ibẹ̀ náà ni wọ́n wà èmi ká tètè wá báwọ̀ ọlọ́run ni wà á tu ilé ìka. wà á tu ilé ìka rọ̀bì lè tàrọ̀dọ́. mo tètè kanjú wá bá ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọba mi mo tètè wá bọ́ ọ ní lìtẹ́rìdọ̀ mo mọ̀ pé tí n bá yára ó lè yọnu sí mi òun kí n ṣe tí mo ṣe yìí Musa wá síbẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ó lóun fẹ́ rí ọlọ́run ọlọ́run ni ò lè rí òun ọlọ́run fi nǹkan Musa Musa sì dákú lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba fún Musa ní Taurat lẹ́yìn náà ọlọ́run wá sọ fún Musa pé kọ́ọ̀l. kọ́ọ̀lá fàyín na kọ́dífàtà náà kọ́ òun mọ́kàmí ń bá a dì. ọlọ́run ní kọ́dífàtà náà. kọ́ọ́mọ́kà mímbàdíkà ìwọ Musa awọ ọlọ́run ọba ti fi ìnira kan àwọn èèyàn rẹ lẹ́yìn ìgbà tó kúrò ń nígbà tó sì ń bẹ̀ ọlọ́run ọba ti fi ìnira kan àwọn èèyàn ọlọ́run ti jẹ́ kí àdánwò kan àwọn èèyàn rẹ àdánwò tó kàn wọ́n òun náà ni pé ti lọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ní kí ni o. wà á dọ́là òmù sàmìrì. ọlọ́run ní ẹni tí wọ́n ń pè ní sàmìrì yù onítànjẹ èèyàn tó wá láti inú ran àwọn tó ṣe wípé ẹbọ làwọn máa ń ṣe màálù ni wọ́n máa ń sìn àdọ́là sàmìrì yù sàmìrì yù yìí ó ti sọ gbogbo àwọn ọmọ Bani Israili lánàá kí wọ́n Musa tó dé náà. فرجع موسى إلى قومه غضبان آسفا. ọlọ́run ọba yìí Musa ó wá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ gọ̀dìbáànà inú ti bí tán yányá á sì fán ó jẹ́ tó ti ń banújẹ́ gan ó wá padà lọ bá wọn kọ́ ọ. قال يا قوم ألم يعدكم ربكم وعدا ó wá ń ṣàlàyé pé ẹ̀yin èèyàn mi ṣe bọ́lọ́hún ọba ṣọlọ́hún ọba kò ti ṣàdéhùn fún yín ní àdéhùn tó dáa ọlọ́run ti sọ pé òun ó bá Musa sọ̀rọ̀ òun ó fún yín ní Taurat tẹ́ ẹ bá tẹ̀lé ẹ rí orí ayé ẹ rí orí àlìkìámà ọlọ́run ló wọ́n ràn yín lọ́wọ́ lórí àwọn ọ̀tá yín gbogbo àdéhùn ìtọ́lọ́wọ́n ọba ṣe fún yín ṣẹ́gbọ́n ti ṣàdéhùn dáadáa fún yín ẹ̀yin bà ní ìsọ̀rọ̀ ìyẹn. àfàtọ́ láàlẹ̀ ikú mu lè ráàdì. ṣé àdéhùn tọ́lọ́wọ́n wá ṣe fún yín ṣé ìgbà tọ́lọ́wọ́n ọba fẹ́ sọ pé òun fẹ́ mú ṣẹ àfàtọ́ láàlẹ̀ ikú so ti wá gùn jù náà nù gbogbo tí o ti kọjá ọjọ́ díẹ̀ tẹ́ ẹ ti wá lọ di nǹkan míì so ti wá gùn jù nìyẹn gbogbo ń dá ń sọ iná ti kọjá forty days so ti wá pẹ́ jù nù náà. am aradtum an yahilla alaykum ghadabun min rabbikum. a ó ní am bal aradtum ẹ mà pé ń tẹ́ ẹ fẹ́ ni wípé an yahilla alaykum ghadabun min rabbikum ìbínú ọlọ́run lẹ fẹ́ kó sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ń tẹ́ ń fẹ́ nìyẹn ìbínú ọlọ́run lẹ fẹ́ kó sọ̀kalẹ̀ lẹ́yìn látọ̀dọ̀ ọlọ́run ọba yín ẹ fẹ́ kí ìbínú rẹ̀ kó sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ó lẹ fi lọ sí nǹkan tẹ́ ẹ ṣe náà. fàákùláftún mọ̀ọ́ìdì. ìyẹn ló wá fàdó mi jẹ́ pé àdéhùn tí mo ti ṣe fún yín tí mo sọ pé ọlọ́run ọba ní kí n sọ fún yín ẹ wá lọ yapa rẹ̀ ẹ yapa àdéhùn náà. نعم قالوا ما أخلفنا موعدك بملكنا wọ́n wá ní ìwọ Musa á yapa àdéhùn rẹ̀ bímọ́líkì náà kìí ṣe wípé àwa gangan la mọ̀ mọ̀ yàn wípé agbára wa kọ́ kìí ṣe pé àmọ́ mọ̀ fẹ́ ṣe òun náà la fi wá jẹ́ pé àyapa àdéhùn rẹ̀ ní ìmọ̀ mọ̀ bó o ti rí wa yìí ntaari náà là ń tẹ̀lé àmọ́ mọ̀ ìyapa àdéhùn rẹ̀ o so kìí ṣe agbára wa la fi yapa àdéhùn rẹ̀. ولكننا ولكننا حملنا أوزارا من زينة القوم ṣùgbọ́n in وجهكني wọ́n jẹ́ kó ní wa lára in tí wọ́n gbélé wa lórí òun náà ni àwọn nǹkan tá a lọ yá lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wá ti wá gbé ẹrù ẹ̀ṣẹ̀ ńlá lé wa lórí látara ọ̀ṣọ́ tá a yá lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn fírí àwọn obìnrin wọn tá a yá látọ̀dọ̀ wọn ọ̀ṣọ́ yẹn tá a yá àsìtì ìdápadà ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ni wọ́n jẹ́ kọ́ máa dẹ́rù bà wá òun ni wọ́n gbélé wa lórí tá a fi wá wò pé kí la wá ṣe. فقذفناها فكذلك la bá jẹ́ pé a bá ju gbogbo ẹ̀ sínú ihò kan nígbà tá a jù síbẹ̀ wàkàdálíkọ alikọ sáàmìríyù sáàmìríyù náà bá mú ètò wà lọ́dọ̀ ara létí ẹ̀ náà tóun náà ya gold àbí silver òun náà jù bẹ́ẹ̀ ó wá lọ rọ ògédégbé màálù jáde náà. fàkọrọjà làwọn méjìlá jásàdà lọ́wọ́ wá. ẹ̀rí sáàmìríyù yìí òun ló wá lọ mú jáde ìjìlá jásàdà sọ òun ló lọ mú. So, nǹkan kan tó dàbí ògédègbè màálù èyí tó jẹ́ bọ́dì lásán ó wá lọ fi góòdì yẹn ń la uhuwar èyí tó wá jẹ́ pé dídùn atẹ́gùn wa ń dún láti inú nǹkan yẹn nítorí pé ó ti gbé díẹ̀ síbi atẹ́gùn ó jẹ́ kó máa dún àbó ti dá ète kan àbíkẹ́ pé ṣe ìtọ́rùn ló jẹ́ kí atẹ́gùn yẹn máa fẹ́ jáde ń bẹ̀ àní gbà wípé yèpẹ̀ ẹsẹ̀ jìbìrìlù ló fà á so ọ wá lọ sí síbẹ̀ náà. فقالوا هذا إلهكم وإله موسى فنسي. àwọn àwọn sọ fún wọn yìí pé eléyìí ni ọlọ́run ọba yín àtọ́lọ́run ọba Musa fanasiya tẹ́kí Musa bá ní fáìlì tó wà ń bẹ̀ yẹn ní tó sọ ni pé Musa ti gbàgbé ọlọ́run ọba rẹ̀ síbí ó wá ń káàkiri tọ́ ẹ pé sáàmì rí yorùbá ní fáìlì fa sáà mélòó yẹn nàṣíyà mọ ida Musa àdéhùn Musa ó ti gbàgbé rẹ̀ pé àwọn gbọ́dọ̀ sin kankan míì lẹ́yìn Ọlọ́run so Ọlọ́run wa ní afala yàrá afala yàrá ọ̀nà aláyàrú jìrùn ilẹ̀ ìmkọ́lá. Ọlọ́run ní ṣé wọn ò rí ni pé n táwọn ń rọ kiri ká táwọn ń forí balẹ̀ fún yìí kò lè dá padà sọ́dọ̀ wọn kọ́ọ́lá ọ̀rọ̀ kankan wọn kò lè sọ̀rọ̀ kankan. ولا يملك ولا darran wàlá nafa'a. bẹ́ẹ̀ náà ni kò lágbára darran kó fìnira kan ẹnì نقول bẹ́ẹ̀ náà ni kò sì lágbára nafa'an kó sàǹfààní fẹ́ni kankan. sọ ibi tí adé ní àná sọ tẹfsiri tó ní orí àyà yẹn náà ni a ti bẹ̀rẹ̀ tẹfsiri òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kà fún wa a sì tẹfsiri àyà yẹn gẹ́gẹ́ bí ó ti yẹ kí a ṣe tẹ̀fsíìrì ẹ̀ kí a tó wá máa ṣe tẹ̀fsíìrì tó kù náà lọ kọ́lọ́n kó sọ́dọ̀ wọn. أعوذ بالله من الشيطان الرجيم أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ولقد قال لهم آرون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني فاتبعوني واتيه أمري قالوا لن نبرأ عليه عاكفين حتى حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترك بقولي ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa lánàá nípa òòṣà ògédégbé màálù èyí tí àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel tí wọ́n ń lọ ọ̀rọ̀ kiri ká tí wọ́n ń forí balẹ̀ fún tí wọ́n wá sọ di ọlọ́run ọba wọn wọ́n tún láwọn sọ di ọlọ́run ọba Musa ẹ̀ẹ̀rí látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wọ́n ti wá di ẹni tó ṣe pé ntí Musa fi ilẹ̀ fún wọn wọn ò tẹ̀lé ntí Musa lòun mú bọ̀ wọn ò dúró dè é ọlọ́run á ṣàlàyé pé ó yẹ káwọn náà ò lè ronú fúnra wọn òòṣà táwọn èèyàn máa ń sìn kò lè sọ̀rọ̀ ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ̀ yẹn ọlọ́run ní kò lè fi nira kan èèyàn ọlọ́run tó fìdí ẹ̀ múlẹ̀ ọlọ́run ní kò tún lè ṣèyàn ní àǹfààní oríṣi nǹkan lọ́lọ́run ọba máa ń sọ nípa òòṣà fún wa láti lè fi yẹ pé káwé wa yí pé kìí ṣe tó yẹ ká fún àwa tá a jọ́ mi èèyàn gan-an atúnílà ká ìjọ àwọn òòṣà yìí lọ àwa tá a jọ mọ ènìyàn àwa la fọwọ́ ara wa gbẹ́gi kalẹ̀ ní ìsìn ẹ̀wù nǹkan dá à ń sọ ní ìsìn sáàmì rí yù fún rẹ̀ lọ́lọ́ gbẹ́kì ní ilẹ̀ ihun tí gbogbo wa jọ mọ̀ ni pé góòdì yìí gbogbo alájọ kó dání àjọ màpá àjọ yá ni àwa dà síbì kan ẹnìkan wa mú ọwọ́ àárọ̀ ọwọ́ àgbẹ̀ síbì kan àwa sọ̀dọ̀ lọ́hùn nítorí pé ṣé ẹni tó ṣe nǹkan ni ó yẹ kó lágbára jù ni àbí nǹkan tí wọ́n bá ṣe ló yẹ kó lágbára jù ẹ kéèyàn kan àga lẹ́ẹ̀lẹ́ kéèyàn kan tébù lẹ́ẹ̀lẹ́ ṣé tébù yẹn ti wá lágbára ju kápẹ́ńtà tó kàn án lẹ̀ lọ ni kí kápẹ́ńtà kó tún wá máa pe tébù lọ́lọ́run kó wá máa tẹríba fún un kó máa forí kanlẹ̀ fún un ṣe é rí pé kù díẹ̀ káàtó fọ́mìyàn ṣùgbọ́n làákàyè ọmọ èèyàn ó kéré púpọ̀ wọ́n kà ọ́ra kà fún wa nínú suratu Araf aya one hundred and ninety-one sí one hundred and ninety-five ọlọ́wọ́ bá ṣàlàyé ń bẹ̀ nípa pé ká lè bá a mọ̀ pé òòṣà kò wúlò fún nǹkan kì í ṣe nǹkan tó yẹ ká máa sìn ọlọ́run ní àyùṣirikú àyùṣirikú na máa láyà kúlùkù ṣe ìyàwó wahum yukhlaqun. ọlọ́run ní sọ yẹ kọ́ mi èèyàn ó máa rò pọ̀ mọ́ ọlọ́run máa láyà kúlùkù ṣe ìyàwó in tí ò lè dá nkankan in tí ò lè dá sera rẹ̀ ah! tí ò lè dá se nkankan lẹ́ẹ̀lẹ́ báyìí ẹ̀yin náà lẹ́ẹ̀ ṣe kínní lẹ́ẹ̀lẹ́ kò lè dá sera rẹ̀ kò lè dá se nkankan nǹkan tó ṣe yí pé ẹ̀yin lẹ dá sótó yẹ kéèyàn máa sìn nìyẹn ọlọ́run pé àwọn èèyàn sí àwa náà la dá àpẹyẹ ká tó máa sìn ọlọ́run stati. ayé òun sọ̀rọ̀. ọlọ́run ní tó jẹ́ yí pé kò lè ràn yín lọ́wọ́ mu lè wílé pé ràn yín lọ́wọ́ wàlá àǹfùsàhùn yàǹsọ̀rọ̀. òun gẹ́gẹ́ òṣàtẹ́ǹsìn òun gẹ́gẹ́ ò lè dá ara rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbé ṣubú kò lè ní wọ́n má gbé òun ṣubú bẹ́ẹ̀ nìkan bá fẹ́ là dáná kò lè ní kí wọ́n má là ń dáná bẹ́ẹ̀ nìkan bá tún fẹ́ mú ògèdègbè màálù yẹn tó bá fẹ́ písìsì ẹ̀ ìgbà tí Musa bá gbé dànù nísìnyí yóò jù ní omi dànù ní kò sí nǹkan tó rí ṣèṣì náà wàyín tàbí ohun ìlàlúdà láyà tàbí ohun. n tó jẹ́ ipe tẹ́yìn gangan bá sọ wípé ìwọ kìíní tẹ̀lé mi kò lè tẹ̀lé yín. ó yẹ kéèyàn ò lè ronú ọlọ́run ní tó yẹ bá sọ wípé tẹ̀lé mi kò lè tẹ̀lé yín ẹ̀yin wá ń tẹ̀lé ọlọ́run ní kí ni. sàwáwù ní alaykum adá òtúmọ̀ ọmọ tó ń sọ mi tú. ọlọ́run ní méjèèjì bákan náà lórí tẹ́ ẹ bá pe òòṣà yẹn tẹ́ ẹ bá tún pè tẹ́ ẹ dákẹ́ kò sí ìyẹn gbọ́dọ̀ wúlò fún igi lásán ni náà kí ló fẹ́ ṣe ọlọ́run ní wọn ò wúlò fún kankan ọlọ́run.

kuntum sadiqin. ọlọ́run tí kí ni ẹ bá tí igi bá jẹ́ olódodo ẹgbẹ́ bá ní ẹ pé igi kọ́ da yín lóhùn ṣé wàá lè pe igi ọlọ́run lóhùn ọlọ́ni amílẹ̀hùn. àlàhùn arújùlùn yamṣu nàbíhá. ọlọ́run ní ṣé igi tí wọ́n gbé lẹ́lẹ́ yẹn ẹsẹ̀ ni ẹsẹ̀ tó ní só fi rìn ni ní ò lè fi rìn am lahum aydin yabtishuna biha. ọlọ́run ní sọ lọ́wọ́ ọwọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ọwọ́ yìí sì ń gbé ni ṣé ẹni tí ń gbé ọwọ́ yẹn ni ọlọ́run ní òṣàtẹ́lẹ̀ ń sìn ṣé ń gbé ọwọ́ ni ṣé ń gbẹ́sẹ̀ ni ẹsẹ̀ tó dúró gidi síbi kan ọwọ́ tó dúró gidi síbi kan ẹsẹ̀ tó ń pè lọ́lọ́run. Hmm? am lahum ayunun yubsiruna biha. ọlọ́run ní ojú tẹ fún òòṣà sójú yẹn sì fi ń rìnà ni ṣé bí ó kàn án bẹ́ẹ̀ lásán ni kàn ṣe bí àmì ojú lásán síbẹ̀ síbi rìn náà ni tẹ̀bí à ń pè lọ́lọ́run náà. àmlàhùn àdánù ìyásímọ̀ ọ̀nà bí ha. ọlọ́run ní etí tẹ́ ẹ fi síbi ara intensi ọlọ́run ní sọ́dọ̀fẹ́ ń gbọ́ràn ni ẹ̀yin wá ní ọwọ́ ẹ múfù ọwọ́ yín ẹ lẹ́sẹ̀ ẹ múfù ẹsẹ̀ yín ẹ lójú ẹ fi ń rìnà ẹ létí ẹ fi ń gbọ́ràn ẹ wá lẹ́fẹ́ máa sin tí ò ní gbogbo kínní tí ò lè tí fún un ọlọ́ni kúlù dí o ṣuraka. kúlù dí o ṣuraka akùn summa kiduni fala tundiru. ọlọ́ni ní gbogbo àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́ni ẹ pè wọ́n ẹ wá parapọ̀ kẹfẹ́ ṣe kankan fẹ́mi ọlọ́run. ọlọ́ni ẹ parapọ̀ ẹ tiẹ̀ sọ pé ìwọ ọlọ́run afẹ́fojú ẹ mọ̀ ẹ wá sí kí n rí náà gbogbo yóò tó nǹkan kan wá jẹ́ mi ọlọ́run so ká má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kódà kéèyàn lọ pé èèyàn lẹ́yìn ọlọ́run èèyàn yẹn ẹ̀dá lásán ni tí wọ́n gan tún lè ní ìjùlọ níwájú ọlọ́run tó bá bẹ́ lọ́run dáadáa so látara bẹ́ẹ̀ àìgbọ́n olódàmú àwọn Banu Israeli tí wọ́n fi lọ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run sọlọ́run fẹ́ ká pé nǹkan míì lẹ́yìn rẹ̀ gbogbo tá a bá pè lẹ́yìn ọlọ́run kò tiẹ̀ súnmọ́ ọlọ́run rárá dèbí dèbí wọ́n bá sọ pé afẹ́gbèsẹ́gbè ọlọ́run kò súnmọ́ ọlọ́run rárá náà. أفلم يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا. ọlọ́run ní ṣe bí àwọn àbáni Ísírẹ́lì rí wípé ihun tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run kò lè dá ọ̀rọ̀ kankan sọ bẹ́ẹ̀ náà ni ò lágbára kó fi ìnira kàn wọ́n bẹ́ẹ̀ náà ni ò lágbára kó ṣe wọ́n láǹfààní náà lẹ́yìn báyìí. wàlàkọ̀rìkọ̀ làlàhùn àrùn nùmí kọ́bìlì ẹ wá rí Harun òun ni Musa fílẹ̀ kó máa mójútó àwọn àbànú Israel ṣùgbọ́n Harun ní tiẹ̀ kò mọ̀ pé wọ́n ti ń ṣe ògédégbé màálù ó kàn bá wọn ní tí wọ́n ń ṣe pé nǹkan mí lẹ́yìn Ọlọ́run bàtà wa bá wọn Ọlọ́run wa fẹ́ sọ pé Harun bó ti rí wọn ọ̀rọ̀ tó ń sọ nìyí kí ló sọ fún wọn. ya qawmi innama futintum bi. ó ní ẹ̀yin èèyàn mi innama futintum bi ìtọ́sẹ̀lẹ̀ sí àdánwò lọ́lọ́run fi kàn yín yìí o ntí ẹ lọ ṣe yìí àdánwò ńlá ni o innama futintum bi yìí inú kan yẹ pé ọlọ́run fàdánwò kàn yín pẹ̀lú ògédègbè màálù tẹ̀sìn ọlọ́run fàdánwò kàn yín pẹ̀lú sáàmì ríyù sáàmì ríyù èèyàn burúkú yìí lọ́lọ́run fi fàdánwò kàn yín o ó ti sọ yín nù o ó ti jẹ́ ẹ lọ tàpá sọ́wọ́ ọlọ́run ó ti jẹ́ ẹ lọ máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run òun sọ bẹ́ẹ̀ fún wa náà. wa inna rabbakumu rahmanu fattabi'uni. ẹ ẹ̀ mọ̀ pé ọlọ́run ọba yín tí Musa mú wá bá yín ó kọ tiẹ̀ ní arahman ẹ̀ tí musa wa mú báyìí nìyẹn ẹ̀ tó ń dẹ́kun lọ dá gbogbo nǹkan pátá yẹn yẹn òun ni tí wàá ní àánú lórí gbogbo tó dá pátá yẹn yẹn òun ni musa mú wa báyìí so ọlọ́run ọba tí ń ṣe arahman òní musa mú abayín o kìí ṣe léyìí ni musa mú abayín o àdánwò lè lè jẹ́ fún yín náà. fàtàbíyúni wà á ti rọ ọmọ rí fàtẹ́bì òun ni èmi ni tí n bá sọ fún yín ni ẹ gbọ́ ẹ má gbọ́ ohun tí sáàmì rí yù bá sọ fún yín àṣẹ tí n bá pa yín ni ẹ tẹ̀lé wà àti ìwò amúrí àṣẹ ẹ̀mí tí n bá sọ fún yín oníkẹ́sẹ̀ kí ni o oníkẹ́ tẹ̀lé ẹ má tẹ̀lé tọkùnrin nǹkan tí ó sọ fún wọn nìyẹn ẹ̀rí nígbà tó sọ fún wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti gbé bí wọ́n ti ṣe ròyìn àrùn fún wa wọ́n ní àrùn ó jẹ́ ẹnìkan tó rọ̀ òun tó rọ̀ ju Musa lọ àwọn bani Israel àwọn bẹ̀rù Musa ṣùgbọ́n àrùn wọn ò ní bẹ̀rù ẹ̀ tó mẹ́ẹ̀dì bẹ̀rù Musa torí ẹni tọ́rọ̀ ni so nígbà náà wọ́n wá sọ fún àrùn pé ìwọ àrùn mọ́ di wa o mọ́ diwa rárá fi wálẹ̀ gbólóhùn tí wọ́n sọ fún àárú ni pé kọ́ọ́lù. kọ́ọ́lù lánàbùrọ̀ àlẹ́ yìí àkìfì. wọ́n ní bó ti ń wò wáyìí lánàbùrọ̀ àlẹ́ yìí àkìfì àníyẹ ànígbò ibi òòsà yìí la máa kójọ sí ibẹ̀ láti máa ṣe tìkáàfù ibẹ̀ láti kójọ sí àníkó bẹ́ẹ̀ a máa tàwa fún bẹ́ẹ̀ a máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bí o wọn dùn sí o àwọn ò ní kó ń bẹ ibẹ̀ làwọn ò ti máa jó ọlọ́run làwọn ti rí so n táwọn yẹn sọ nìyẹn wọ́n ní àtayọrìjì ilẹ̀ iná musa wọ́n wá fi gọ́ọ́yà síbẹ̀ pé àtayọrìjì ilẹ̀ iná musa títí títí ó dìgbà tí musa bá tó dé musa ni ó sọ fún wa wípé n tá à ṣe yìí ká máa ṣe lọ ìdáǹṣe yìí ká má ṣe ọ̀dọ̀ musa àti fẹ́ gbọ́ fáínà ṣé ìwọ àwọn àṣọ máa bẹ ká má ṣe nǹkan kan àlè sí i àwọn àfáàn ni pé nítorí kí àrùn ó ṣe òun náà ni pé kó di wọn lọ́wọ́ tẹ́yìn bá bẹ́ẹ̀ tí bá ń ṣe nǹkan kan ànábì ọlọ́run fún lágbára ó yẹ kó di wọn lọ́wọ́ ṣùgbọ́n musa ó ti ṣàlàyé fúnlẹ̀ nínú sọ́tò àrọ́f àyà one hundred and forty two Musa sọ fún un láàrin ni àyà yẹn wà ni ọ̀rọ̀ náà wà ọlọ́run Musa sọ fún ó ní òkúlùfùnì fìkà omi ní tí Musa sọ́lẹ̀ fún nìyẹn ó ní ìwọ Harun òkúlùfùnì fìkà omi ìwọ ni orólé fún mi o ìwọ mo fi ṣàrólé ìgbàdàn fẹ́ máa lọ ó ní wà á sílẹ̀. wà á sílẹ̀ wà látà tàbí sábì lálùmù sídì. wà á jẹ́ tí ó ṣe dáadáa dèmi ni o má dà wà látà tàbí àwọn èèyàn kan wà àwọn èèyàn burúkú kan wà má tẹ̀lé ojú ọ̀nà wọn má dà má wọn kí n tó dé o bí mo ti fílẹ̀ fún ọ òní kò ti bá ń fílẹ̀ wà sí yàtí Musa sọ ọ́ lẹ́nu kó tó lọ tó bá ní kó o mú alágídí gbogbo ẹ̀rọ dàrú mọ́ra wọn torí pé àwọn èèyàn kan wà tí wọ́n tẹ̀lé àrùn àwọn yẹn ò sin ògédègbè màálù àwọn yẹn lọ bá wọn tọrọ túbá nígbà tí wọ́n fẹ́ tọrọ túbá lọ́dọ̀ ọlọ́run àwọn yẹn ò sọ ògédègbè màálù wọ́n ti wá pín sí méjì àwọn tó tẹ̀lé àrùn àwọn tó tẹ̀lé sáàmì ríyù tí pàtì bá ti di méjì tí wọ́n bá wá sọ pé dandan òun ó gbé òsà yẹn jù òun ó ṣe gangan <laughs> wọ́n ṣe kí ni o ìjà ó bẹ̀rẹ̀ nìyẹn kíláàsì ó bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí máa jà ó tún á wò yí pé tí Musa bá dé Musa tún káwọ́ wọn yóò lè lé wọn kúrò níbi nǹkan tí wọ́n ń ṣe tó bá wà pé Musa kò lè káwọ́ wọn ni òun náà ṣe gbogbo gbìyànjú ẹ̀ ni wọ́n yà sọ́ dìjà ni sọlọ́fẹ́ wá ṣe sùúrù kí Musa fi dé so nígbà tí Musa wá dé. So, kí ló wá sọ. kọ̀ọ̀lá yá rúnù máa mánà ká ìdírọ̀ ìta òǹtọ̀ ló. Musa ló ní kọ́ọ̀lá tó wà ń bẹ̀ yẹn ìgbà tí Musa dé Haruna ti ṣe wáàsí fún wọn wọn ò gbọ́ wáàsí Haruna wọn ò gbọ́ wọn ni gbogbo ọ̀dọ́ bá rí kọ́ ọmọ ẹ sọ Musa ló ní final ṣe kó dé ni kò sí tó kàn án pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ìgbà tí Musa wá dé ó ní yá Haruna. ما منعك إذ رأيتهم ضلوا ما منعك إذ رأيتهم ضلوا nígbà tó rí gbogbo wọn páwọn eléyìí ti dẹni àánú wọn ti lọ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run mọọmọnà aka alá tẹbí àní màfúlùbí ẹlẹ́kejì ni ẹ fún mọnà kí ló dé ló jẹ́ pé ó ṣe nǹkan tí mo lè ṣe o ti mọ tí mo lè ṣe Allah tẹ̀tẹ̀bí àní kí ló dé pé o fọ́ lóhun tí mo lè ṣe ní tí mo lè ṣe ló yẹ kí wọ́ ọ ní tí mo lè ṣe ló yẹ kó ṣe kí ni o òun ló yẹ kó o ṣe o ti mọ̀ pé ìní ń gba gbogbo ẹ̀rú ni ìní jẹ́wọ́ orí ṣe nǹkan tí Musa tó sọ fún Àrùn nìyẹn. ọwọ́ ní afa asaita amuri. Allah ní afa asaita amuri. ó ní Allah tattabi'ani kí ló dé tó tẹ̀lé mi tó o ṣe nǹkan kọjá pé ọ̀rọ̀ e, pé mi náà lè ṣe tí n bá wà ń bẹ̀ màá kọ̀ fún wọn pé kí wọ́n má sin ògédègbè màálù ni ó yẹ kí wọn náà kọ̀ fún wọn kí wọ́n má jẹ́ ló ṣe yí pé wọ́n ó sin ògédègbè màálù so látara bẹ́ẹ̀ wa ní àfà àsọ̀yìntà amòrì àbí ìwọ náà wà ti kún wọn ni ṣé wọn náà ti yapa ìtọ́lọ́n gbélé mi lọ́wọ́ ni nígbàdí ìgbọ́ yapa ìtọ́lọ́n gbélé mi lọ́wọ́ ó yẹ kó dá wọn dúró kí wọ́n mọ̀ sí nǹkan kan mí lẹ́yìn ọ̀nà náà. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي. so àwọn àfáà wa ṣàlàyé fún wa yìí pé Musa èèyàn tó lé ní nígbà tó rí pé inú ti bí Musa àsọfún alẹ́ lẹ́yìn wá pé ó ń bínú bọ̀ wá ní tẹ́tẹ́lẹ̀ ló bá mú ló bá mú Harun ló bá mú irun orí ẹ̀ irun orí Harun sì gùn irun àwọn abirun tí máa ń dà wálẹ̀ ni ọ̀fà mọ́ ibi irungbọ̀n rẹ̀ sọ ọ̀rọ̀ bá kì í báyìí pé ṣé wọn náà àfàṣẹ́tà amúrí àbí wọn náà ti àbí wọn náà ti kún wọn ni tó ti dàpọ̀ mọ́ àwọn tó ṣe yí pé àwọn náà ní tí wọ́n ń ṣe àbí wọn náà ti wà pẹ̀lú wọn ni wọn ni kọ́ọ́lá yà bí nàkún. ó ní wọ yabna umma ìwọ ọmọ ìyá mi wọ́n ní àrùn pè ní ọmọ ìyá rẹ̀ nítorí wípé bàbá kan náà àti ìyá kan náà ló bí wọn ṣùgbọ́n ọmọ ìyá òun kó lè bá a káàánú dáadáa ni ẹ̀gbọ́n rẹ̀ ni ó ṣùgbọ́n ló fún un sálágbára ó sì lè. Musa le ó sì fún lágbára so ló fi jẹ́ pé ó fẹ́ nìyẹn ló fún yàn lẹ́sẹ̀ lẹ́yìn fi títẹ́ nìkan fi dákú tó kú káwọn sọ pé dákú ó kú so látara bẹ́ẹ̀ ó fún yàn lẹ́sẹ̀ ó sì kú Ọlọ́run fún ní agbára tó lágbára gan so òun náà á wò pé ọ̀nà wo ló tún lè fi kàn sí ọ̀ya ni ìwọ ọmọ ìyá mi tó dé ọmọ ìyá àánú máa ń wà púpọ̀ jù fún ọmọ ìyá ọmọ bàbá ń tiẹ̀ ọ̀rẹ́ bàbá kan kálukú màmá màmá kálukú ni ọba lọ bàbá kan náà àti ìyá kan náà lọ́jọ́ bí wọn ṣùgbọ́n ó ní à ah, ìwọ ọmọ ìyá mi owó bíi táwọn wà ọkọ pé bá ń ná <laughs> ó ní láàtà kùdìbìlì hìyàtì láàtà kùdìbìlì hìyàtì ma fi rúgbà fàmí torí ọlọ́run lẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run ọba àmì wọn ni pé àmì ẹ̀sìn ní rúgbà táwọn afáàsọ ni pé àmì ẹ̀sìn ní rúgbà káfíń rúgbà lẹ́yìn. gbogbo àwọn anábì ọlọ́run ní irùngbọ̀n òní láàtà kò mọ́fà mi ní mi sí irun orí mi náà pọ̀ mọ́ irùngbọ̀n ọbẹ̀ ọwọ́ amú àwíjàre wa fún kí خشيت أن تقول فرقت بين بني إسرائيل إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ó mọ̀ pé tí mò ń bẹ̀rù ni pé tó o bá dé ìtọ́ ọ̀ràn mi ilẹ̀ náà ni onímọ̀ dàrin wọn rú à ń kó o má wàá lọ sọ wípé fàràkìtà bẹ́ẹ̀ bá ní. àrùn ṣe mọ ránṣẹ́ ni ọ̀gbọ́dọ̀ fi wọ́n lédè mi kí n fi dé ó tún wá lọ sòpin alára àwọn bàní ìsìnrọ̀ yìí la ó jẹ́ wọn máa jà ó ti lọ pín wọn sí fashion kálukú wá pín lọ́tọ̀ọ̀tọ̀ so ntẹ́mi ń bẹ̀rù nìyẹn kó o má wàá dé kọ́ ọ má sọ pé èmi ni mo dàrin wọn rú kọ́ ọ má sọ pé wà lámútẹ́rí kú kọ́ ó lí. ọ̀rọ̀ tí mo sọ fún ọ ìwọ àrùn pé kọ́ ọ má dàrin wọn rú kí n tó dé kọ́ ọ má wàá sọ wípé mi ń sọ gbólóhùn yẹn. ọlẹ́rìí àbí ọlẹ́rìí ọlẹ́rìí fọsọ fún pé ẹ̀rí tèmi nù ìwọ náà ló ní mọ́dà ni wọ́n rú ọláwọn yẹn kan wù àti ọ̀dà ó sì ní máa ń ṣe kí ni o kí n fara dà kó fi dé. so ntọ́fàánù o so Musa nígbà tí ọ sọ báyìí ẹ̀rí o ti wà nínú àwọn ibòmíì èyí tó jẹ́ yí pé Musa níbi àwọn ààyè náà ọ jẹ́ ẹni tó ṣe yí pé. ó wá lọ tọrọ lọ́dọ̀ ọlọ́run wípé kí ọlọ́run ọba kó ṣe àforíjì fún òun kó dẹ̀ ṣe àforíjì fún ọmọ ìyá ọ̀hún Musa ọbẹ̀ lọ́run ọba bẹ́ẹ̀ nítorí wípé òun náà ti mọ̀ wípé nǹkan tí àwọn Bani Israila tí wọ́n ṣe yìí nǹkan tó ṣe wípé yóò kó yà jẹ wọn níwájú ọlọ́run ni. Wa so nǹkan tí ó kó ya jẹ wọn ní o tún wá kà fún anusatu arof aya one hundred and fifty inú kan tá a kà ń bẹ yìí òní ọwọ́ à bẹ àtúnkà àti one hundred and fifty one ibẹ̀ ló ti tọrọ túbà kátó wa máa kótó wa lọ bá sáàmì rí yù ọlọ́ni falama rọ. amma musa ila qaumi gọ́dìbà náà ṣe fà ìgbà tí musa padà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó bínú lẹ́ni tó bínú lẹ́ni tó ń banú jẹ́ ló fi dọ́dọ̀ wọn náà mọ̀. kọ́lá sàmà kọ́lá túmú ní mi ń bà a ó ní ẹ̀yin èèyàn mi ntẹ́ ẹ ṣe lẹ́yìn mi yìí ntí ọ̀dà ni ó burú jọjọ eléyìí tẹ́ ẹ ṣe yóò tiẹ̀ wá dáa ẹ bọ́ jù ní gbogbo ẹ̀ṣẹ̀ òun lẹ mi ẹ wà á dẹ́ṣẹ̀ kéke ẹ̀ṣẹ̀ tó burú jù lẹ àjìtùm ọmọrọ bìkún. ṣé ẹ̀yin ti yín àṣẹ ọlọ́run ọba ṣe é fẹ́ kan lójú ni ọlọ́run ló fún yín ní nǹkan ẹ ẹ ní ẹbí ó kó òfin fún yín ẹ tí wọ́n á kánjú náà. وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه. iṣẹ́ tó lọ́wọ́ bá gbélé Musa lọ́wọ́ òun náà ni wàhálà tó gbédé alikọ́ aliwaha ó ju wàhálà lẹ̀ lọ́dọ̀ àwọn àfa àwọn inú Kùránì kò sọ pé wàhálà yẹn là kò pé wàhálà fọ́ tó àwọn afáàní ojú wàhálà alẹ́ ni lẹ́yìn ìgbà náà ó padà mú padà sòtọ́ yẹ kó sọ fún wa pé kì í ṣe pé wàhálà náà là so wọ́n lójú wàhálà ẹ̀ lẹ̀. وأخذ fa irun ọmọ ìyá rẹ̀ ó fà mọ́ irùngbọ̀n يجره إليه ó fà mọ́ ọ̀dọ̀ ẹ̀ báyìí <laughs> ọlọ́run ló mọ́ ọ̀dọ̀ ẹ̀ báyìí ni kọ́lá bìnà hùmà. kọ́lá bìnà hùmà iná kọ́ mọ́sítàdùrà fún ni. a ó ní wọn ọmọ ìyá mi àwọn èèyàn rẹ yi ìṣẹ̀dẹ̀ àfúnni àwọn èèyàn yi ni wọ́n wò pé eléyìí ìṣẹ̀lẹ̀ tí wọ́n lọ́wọ́ kankan fún wa irú rẹ á sì ọ lé sí i wọ́n lọ́wọ́ kankan fún wa ìṣẹ̀dẹ̀ àfúnni wọ́n sọ mí dọ̀lẹ́ ni ọjọ́ bá dẹ̀wò á sì ọ lé sí o wàkàdù. wàkàdù yaqtulunani. tí ń tí lókùnkùn pa mí nígbà tí mo fẹ́ bọ́ sáàrin o títí ló kù mọ́ so ó sábà wọn ni wọ́n bá pa pé kí ló ń ṣe alẹ́ àwọn aṣọ fún wọn pé èyí ni ọba fà <laughs> àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ ti rí nù so títí olókùn kí wọ́n pa wọn náà. fàlà tó ṣími ti bí yálé àdá. ọ à má jẹ́ àwọn ọ̀tọ̀ yọ̀ mí torí pé tọ́wọ́n dé ní ìsìn kì mí mọ́lẹ̀ tó pa mí ní so àwọn ọ̀dọ́ ògbé orí ó <laughs> pọ̀ mọ́ ìyá rẹ̀ <laughs> ètò kan gbé ká má ṣe ó ní ma ori ṣe ń tà ń ṣe mọ́ orí ọlọ́run tún mú o tún kú mọ́ orí ẹ̀ náà ni onímọ̀jà <laughs> ọ̀tọ̀ yọ mi wàlá tẹ́jì àlùmí. wàlá tẹ́jì àlùmí máa kọ omi ọ̀rọ̀ lèmi. má pa mí pọ̀ mọ́ àwọn tó ṣẹbọ àwọn tó ṣẹbọ ni ọlọ́run fìyà jẹ èmi ò sí ní àwọn tó ṣẹbọ sọsọ bẹ́ẹ̀ fún nam. qala rabbi ghfir li wa li akhi. musa ṣe wá padà ó wá ju Hárúnà lẹ̀ ó wá ní wọ ọlọ́run ọba mi foríjì mi ọlọ́run foríjì mi èmi náà ṣàṣìṣe foríjì mi wàlẹ̀ ákì ọmọ ìyá mi náà ti ń wòran <laughs> tí wọ́n fi ń ṣe nǹkan iná ọlọ́run bá ń foríjì yìí náà mú. wà á lè kílì náà fi rahmati. ọlọ́run fi wá kó sínú àánú rẹ̀ fi wá kó sínú àánú rẹ̀ náà mú. wà á ń ta arhamu rahimi. wà á ń ta arhamu rahimi ìwọ ọlọ́run ọba lọ́ba tó jẹ́ pé o lè ṣàánú ju gbogbo ẹni tó lè ṣàánú èèyàn lọ so látara bẹ́ẹ̀ ọwọ́ abẹ́ lọ́wọ́ ọba wa ṣùgbọ́n tó wá kúrò ń bẹ́ẹ̀ tó bẹ lọ́wọ́ ọba tán tó kúrò ń wa ṣàlàyé ibi tó wá padà sí ọ wá pa àlọ́ bá sáàmì rí jù náà ọlọ́run kìlọ̀ sí. ọ̀la fàmà kọ́tìbùkà yà sàmì rí. Musa ní fàmà kọ́tìbùkà yà sàmì rí yù ìwọ sàmì rí yù ọmọ àlè kí ni ṣe sí tiẹ̀ kí ló pa tó ṣe yìí mọ́ kí ló fàǹtò ṣe nam. kọ̀ọ̀là bá sọ̀rọ̀ tòbí máa lámú ìyàbọ̀ sọ̀rọ̀ òbí. sọ àti sọ fún wa lẹ́yìn rí i pé sáàmì rí yù irọ́ tó pa fún Musa nìyẹn sọ ó ní bàṣúrìtù mo rí bí máa lámú ìyàbọ̀ sọ̀rọ̀ òbí. nǹkan tó ṣe wípé lámúyábùsùrù bìí àwọn tá a jọ wà wọ́n ò rí. àbí mo ronú sí nǹkan tó yẹ pé àwọn tá jọ wà nínú omi wo ò ronú sí kí ló rí olóòrùn rí jìbìrì wọn olóòrùn rí ìlú ṣùgbọ́n àwọn afáàní pa, pé òun rí nǹkan kan omi táwọn yòókù ò rí àbí òun ronú sí pé kan ẹbí eh, àwọn yẹn ti sọ pé eh, ìyèpẹ ẹsìn ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ jìbìrì ló bu òun á ronú kan táwọn yòókù ò ronú sí. ọwọ́ ní kí ni. fakọbalì tukọ̀ búdọ̀tà mi ní àtàrí rasul. ó ní fakọbalì tukọ̀ búdọ̀tà mi ní àtàrí rasul. ó ní mo wá lọ bu mo bu nǹkan kan tó jẹ́ èèbù ọwọ́ kan mi ní àtàrí rasul. ìránṣẹ́ tí mo rí nínú odò ìjọ náà mo bu nǹkan kan tó jẹ́ orí pa rẹ̀ mo bù ú so olóò ni mo bù náà. fanabaztuha wa kadhalika sawwalat li nafsi. nígbà tí mo wá gbé ògédègbè màálùú lẹ́tàn fakadabutu fanabaztuha mo wá mú un tí mo bù yẹn mo wá tì síbẹ̀ àwọn afáàní tó sọ nìyẹn ntí mo bù yẹn mo wá tì síbi ibẹ̀ mo wá fi sí àwọn afáwọn sàlàyé fún wa pé a lè gbá ń tọ́sọ ìwọlé nítorí pé yé pẹ́ ẹsẹ̀ jìbìrì tó lóun dọ́lọ́hún ẹ̀sìn jìbìrì tó lóun bù wípé òun ló jẹ́ kó máa dún mújísà ni àwọn màláìkà jẹ́ mújísà ọ̀wá lè sìyàn lọ́nà láéláé tó bá bù kò lè wúlò fún láéláé èṣù ni má sìyàn lọ́nà nítawọn afọ àjẹkọ yìí wà nù so látara bẹ́ẹ̀ èṣù ló sí àwọn èèyàn lọ́nà tàbí kọ́ jẹ́ pé òun gangan ló dètè sàmìríyù gangan ló dètè fún ara rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n gbà pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni tó pamọ́ tó pa fún Musa torí pé onítànjẹ yẹn àsọfà pé ẹ tí wọ́n pè ní sàmìríyù ẹ tí máa sọ̀rọ̀ òru fáwọn èèyàn tí ó máa pa àlọ́ ọ̀rọ̀ òru tí ó máa pa fáwọn èèyàn ẹni bá dẹ̀ ti máa pa àlọ́ nìyí yọ máa mú oríṣi ọ̀rọ̀ wá ni so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ fún Musa nìyẹn wọ́n ni wákàdálíkà. wákàdálíkà sáwálà tí lè nàfọ́sí. ó ní báyìí ni sáwálà ni ẹ̀mí mi fi sọ iṣẹ́ ìdí rọrùn fún mi òun ló sọ iṣẹ́ ìdí iṣẹ́ èèmọ̀ fún mi ẹ̀mí mi ní máa jẹ́ kí n parọ́ ní máa jẹ́ kí n ṣe rúwà báyìí bẹ́ẹ̀ni mi ti sọ sẹ́mi rọrùn fún mi iṣẹ́ burúkú ìdí rọrùn nìyẹn mo bá lọ ṣe fáwọn èèyàn mo bá fi ṣe àwọn èèyàn lọ́nà ẹ̀rí nítòsọ fún Musa lélẹ́yìí Musa ò wá sọ pé irọ́ lọ pa Musa ò sọ wípé òótọ́ ló sọ ntí Musa ṣe náà ni pé kò sí ìjìyà ẹ̀ṣẹ̀ ló kù fún lóyẹ pé inú Islam wọn èmú ìyàdọ́dọ́ àmírù pé ó ṣe sìnà kó tó máa béèrè lọ́wọ́ rẹ̀ kí bóòlù ti á ṣe sìnà gangan ọ̀nà wo lọ́ máa ń gbà ìgbà mélòó lọ́ máa lọ bá nínú ilé ìgbà mélòó ti lọ bá rí gbà mélòó ló ti lọ ṣe kíní kan ní gbogbo eléyìí hùhùn ìdájọ́ lókùn tí wọ́n máa dájọ́ lé lórí kò ní ìdíkà ẹsẹ̀ máa bẹ ó purọ́ ní o ó sòdodo ní o ọwọ́ rẹ̀ ló ṣe kíní o òun ló kù sí Musa wò pé ó purọ́ ní o ó sòdodo ní o ọwọ́ rẹ̀ ló ṣe kíní o ló kù sí ìtọ́ka wa ni wípé ká ṣèdájọ́ lé ọ lórí Musa kọ̀ wá ṣèdájọ́ pé kí wọ́n lọ pa kò ṣèdájọ́ ẹ̀ fún un torí pé ìdájọ́ pípa nígbà míì ó lè má wúlò nígbà míì ẹni tó bá pààyàn nínú Islam náà ni kí wọ́n pa padà ìdájọ́ pípa lè má wúlò so ìdájọ́ ká máa rí pé ẹni yìí à ń rí pé ntí ọmọ dẹ́rù bà wá lára rẹ̀ tágbọ́n pé àwa náà gbọ́dọ̀ dẹ́rù nǹkan yìí wò lóbi jẹ́ pé ó lè bá jalè wọ́n ni mo gé lọ́wọ́ nínú ẹ̀sìn Ọlọ́run kò sẹ́ni tí wọ́n fẹ́ kí wọ́n gé òun lọ́wọ́ látara bẹ́ẹ̀ yóò máa jẹ́ ibúrọ̀ fún ẹni tí bá ń bọ̀ so Musa fẹ́ kó jẹ́ àríwòye fáwọn tí wọ́n àwọn yòókù kí àwọn bàní Israẹli ò lè bá a títóbi nǹkan tó ṣe tó bá pa ẹ̀kan náà ó ti kú náà nù ó fẹ́ kí ìjìyà rẹ̀ kó ní nǹkan ṣe pẹ̀lú àwọn bàní Israẹli kó tún ní nǹkan ṣe pẹ̀lú òun náà ó wá pa ìjìyà yẹn pọ̀ torí pé ìtọ́fẹ́ fún Musa ni pé ó fẹ́ kó àwọn ọmọ bàní Israẹla kó lẹ́yìn Musa Musa wá wò pé ìwọ la ọmọ bani Israẹla ò ní bá ṣe mọ́ ẹnì kò tún ní bọ́ ṣe mọ́ lórílẹ̀ ayé mọ́ bí wọ́n ti wà nìyẹn tó fi kú. kọ́ọ̀là. kọ́ọ̀là fàdíyàbẹ̀ fa iná làkà fìlí àyà àti àǹtakùlà làmísà. olórí kọ́ọ̀là Musa wá sọ fún wípé fàdíyàbẹ̀ ọyà máa lọ ìtí musa sọ fún nìyẹn fàdé ab máa lọ fa iná lákà fílẹ̀ àyà àti. ọ̀rọ̀ rẹ ntọ́ dà nìyí ntí ọ̀rọ̀ rẹ nǹkan tí ọ̀rọ̀ rẹ dà òun náà ni wípé ọ̀rọ̀ rẹ ti di ẹni tó ṣe wípé antakula ó máa sọ báyìí wípé láàmì sars àwọn afáwa ni kí ni a sọ níbi láàmì sàásà nílẹ̀dẹ̀ lárúbáwá fíìlì kan wà tí ń jẹ́ massa yamasu tàbá mú fíìlì yẹn wá ní orí òṣùwọ̀n fáàlà yóò di massa yamasu so mọ́sídàrí rẹ̀ wà jẹ́ misaasu a ó mú masasatu so misasu yìí mọ́sídàrí rẹ̀ látọ́wọ́ àmẹ́wàá jẹ́ lá ànáfíàtúlì jeans ó rí i pé láàmìsáàsà bẹ́ẹ̀ ni wá bẹ́ẹ̀ náka ẹni tó bá ti pàdé láàmìsáàsà ìjọ darapọ̀ kò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ni wá bẹ́ẹ̀ náka láàrin mi àti láàrin rẹ̀ ọlọ́run Musa wá ṣàlàyé fún pé gbólóhùn yìí ni ó máa jáde látẹnu rẹ̀ àwọn afáwọn wa ní kí ni túmọ̀ gbólóhùn yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní láàmì sáásá yẹn tó túmọ̀ ní wípé tí omi jẹ́ pé yóò máa sọ gbólóhùn yẹn fáwọn èèyàn òun ni wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń bá a ṣe pátá ẹ bá lọ́wọ́ ni àbọ̀fọwọ́ kan eniyan ẹni yẹn ara rẹ̀ ó ma gbóná bí ẹni tó bẹ́ẹ̀ náà ni òun náà gẹ́gẹ́ tí wọ́n òun náà gẹ́gẹ́ tó tún jẹ́ ẹ̀ Musa yìí bẹ́ẹ̀ náà dà tó jẹ́ Sámírì yìí ara tiẹ̀ náà ìmọ̀ gbóná ni bíbà ni ìgbà tí ibà rẹ̀ tí wọ́n máa ń lé kan kíkà sí ìgbà tẹ́ni kankan bá tí wọ́n fọwọ́ kàn ní ibà tí wọ́n lé kan sí so lọ́dọ̀ọ́ra bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ òní fẹ́ kí ibà òun tó lé kéka sí so wọ́n lọ pé láàmì sáásá jọ́ńdọ̀ mọ́fà àfọwọ́ kàn mí tí náà sì máa sọ pé má kó bá ara mi ìwọ náà má ṣe kí ni o má fà á kàn mí wọn ní gbólóhùn yẹn òun ni yóò máa sọ so kọ́ọ̀sì ńlá ni tí Musa gbélé lórí so wọn ní kí wàá sọ nìkan náà ní í sọ àwọn tó bá tún pàdé ẹ̀ náà àwọn náà tún ń sọ fún un bí ti ń wá lọ́dọ̀ títí ẹ̀ náà bẹ́ẹ̀ làwọn náà ń sọ fún pé mọ́kò tí ẹ bá mi o ìwọ ẹni tí wọ́n ti gba tiẹ̀ jẹ́ ìmọ̀sẹ̀gí ni o mọ̀ kó tiẹ̀ bá mi o wọ́n kẹsà bí tiẹ̀ sí pé òun ń sọ ẹjọ́ bá tún pàdé ẹ̀ lọ́yọ̀ pé mọ̀ kó tiẹ̀ bá mi láàmì sàásà bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ fara kára wa. bó ti wáá di ẹni tó ṣe yí pé ẹnìkankan ò sún mọ́ o nìkan ní dágbénú gbó kò lè wà láwùjọ àwọn èèyàn bó ti bẹ̀rẹ̀ bó ti ráre tó parí ayé ẹ̀ nìyẹn náà bẹ́ẹ̀ ni bó ti ráre tó parí ayé rẹ̀ nìyẹn so ìtí Musa ṣe fún nìyẹn ẹnì wàá súnmọ́ so ọ̀rọ̀ Musa wá sọ fún pé eléyìí o ìyálé ayé nìyẹn ó tún jẹ́ ìyá mọ́ ọ wà ní wàyí ńlá lákà laka maw'idan lan tukhlifahu. wa inna o tún ti wá ní ìlérí ìyà lọ́dọ̀ ọlọ́run o tún jẹ ìlérí ìyà wa inna laka maw'idan o ní ìlérí ìyà lọ́dọ̀ ọlọ́run ìyà tó tún jẹ lọ́dọ̀ ọlọ́run. lan tukhlifahu èyí tó jẹ́ pé ọlọ́run ò lè jẹ́ ọ́ kà sí ẹ̀ láéláé Musa ni ó tún wá jí àlìkìámà kún yá àtàyè tó jẹun ìyá ayé lásán nìyẹn tàlìkíámà ọlọ́run ti fi ìyá di ọlọ́run tó tún bọ̀ wá jẹ tí ó sì méjì mẹ́ òun ti parí ayé ènìyàn lọ́nà tí ó dáa mo jẹ́ pé àbúlà mi kò tí kùtọ́ ọlọ́run fi sọ̀tà bàtì yá dà kalẹ̀ ó parí ayé ẹ̀ lọ́nà tí ó dáa Musa náà mo sọ ó ti parí ayé ẹ̀ lọ́nà tí ó dáa ó tún ti wá pàdánù àlìkíámà so ó tún bọ̀ wá jí àwọn àjọ ọlọ́run náà. وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا ó ní وانظر إلى إلهك wo ìtò òpè lọ́lọ́run rẹ̀ àlẹ́dí àlẹ́dí sọ́nìtà àlẹ́yẹ àkìfà ìtò òpè lọ́lọ́run rẹ̀ ni tó olójókòó ti tó olómi kú bẹ́ẹ̀ ni olóńlọ́ọ̀mà tàwáàpù ní gbogbo ìgbà ìtò ni tó olóńpè lọ́lọ́run ni. Kila la kila kí láti fún un. lánà àríkàn náà sọmọ lánà sífà náà òfìlíyà mìnà sífà. musa ni ní ìsìn ìlànà àríkàn náà àjò náà sì ju ìrà yẹn wọn náà mọ̀ wípé kò lè dá kankan sí ìsìn láàjò náà. sọmọ lánà sífà náà òfìlíyà mìnà sífà. a wàá jù ní jìnnàjìnnà a jù gan jìnnàjìnnà fìlíyà mì sínú odò bá ti jù No àájú jìnnàjìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sínú odò láàjù sọ́fẹ́ nam. ìnàmá ìlà òkùnmù lọ́hùn lẹ́dí ìlà ìlà ìlà hù. ẹ̀yin Bani Israila wa dojúkọ àwọn ìnàmá ìlà òkun ọlọ́run yín tó yẹ kẹ́ ẹ jọ́sìn fún ó ní Allah. ẹ̀yin Bani Israila yẹn tó kẹ́ ẹ jọ́sìn fún ní Allah alẹ́dí ìlà ìlà ìlà hù. ọba ló ṣe pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún àyà fún onìkan náà ni ẹ̀yẹ kẹ́ ẹ fún kọ́ ẹ kẹ́ ẹ fún mi pẹ̀lẹ́ pé ọ̀rọ̀ títí wọn náà ti fìyà gbogbo àwọn tó sin màálù gbogbo wọ́n fẹ́ kú tán fìyà jẹ wọn so ọlọ́wọ́n bá yín lọ́yẹ kẹsì wá sí akulla shay'in ilma ọlọ́run tá a ní kẹ́ẹ̀sìn yìí òun lọ́ba tó ṣe yí pé gbogbo nǹkan ló nímọ̀ rẹ̀ ewé kan ò ní jábọ́ ló nínú sánmọ̀ báyìí ọlọ́run ọba mà kò sí tí ó wù jáde nínú lẹ́lẹ̀ ọlọ́run mà gbogbo iye òjò tí ń kán láti sánmọ̀ ọlọ́run mà kí lọ́wọ́ àmọ̀ gbà rẹ̀ tàwa la fẹ́ gbèsè gbé ọlọ́run so látara bẹ́ẹ̀ Musa wa ṣàlàyé fún wọn pé ọlọ́run yìí nìyẹn so wọ́n kà fún wa ká lè dúró ní àyà orí ọgọ́rùn-ún ká fi dúró bẹ́ẹ̀ wọ́n káyà méjèèjì tó kù fún wa á rẹ̀ á dúró nam ọlọ́ni kàdáàlìkà. kàdáàlìkà náà kò sọ àlẹ́ ìka mi ní àǹbá ìmọ̀ àkọlẹ̀ sábàkọ̀. ọlọ́ni kàdáàlìkà náà kò sọ àlẹ́ ìka ọlọ́ni bá a ti sọ ìtàn Musa fún ọ yìí àti parí ìtàn rẹ o ọlọ́ni kàdáàlìkà náà kò sọ àlẹ́ ìka báwo ọlọ́run ti ń sọ̀tàn fún wa ànábì nìyẹn so min amba iman kọ́ di sábàkọ́ à ń sọ ìtàn àwọn tó ti ṣáájú lọ fún yín afẹ́gẹ́ yín náà wò yé sí ni kẹ́ ẹ wò ṣe sí ọmọ èèyàn ẹ wò kánjú ọmọ èèyàn ẹ kẹ́kọ̀ọ́ látara ànábì ọlọ́run ẹ kẹ́kọ̀ọ́ látara àwọn tẹ́tẹ̀lá ànábì ọlọ́run ẹ kọ́kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n sórí rẹ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ẹ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó gbé wọn sórí ibú pẹ̀lú àwọn ànábì ọlọ́run kẹ́yìn ó lè bá a sórí ire kẹ́ ẹ lè bá a tọ̀là náà tọ́ da ọlọ́run nínú kú sọ àlééka. sọ àlééka mi ni à ń bá ìmọ̀ àkọ́dé sábà kọ. àwọn ọlọ́run ọba ń sọ ìtàn fún ọ àwọn ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ti ṣáájú lọ kó lè bá a yé ọ dáadáa ọlọ́run làbí sàlàyé lè fún ọ náà. wàkọ̀dé àtẹ iná kàmí ladùnà dìkìrọ̀. ọlọ́run ní lákọ̀dé àtẹ iná ká àti fún wa ànábì díkírọ́ ntọ́ máa rántí ntọ́ máa fi ṣègbésí ayé rẹ̀ ìtàn ọlọ́run bá ní kí wòye ọ wà mbẹ́ ni ìtí wọn náà máa ronú sí táwọn èèyàn rẹ̀ ọ ronú sí àti fún ọmí ńláàdúnná látàdọ̀ àwọ̀ ọlọ́run àfúnwà nàbẹ̀ so látara bẹ́ẹ̀ oríbi tí a ti dúró náà nìyí aya ọgọ́rùn-ún láti bẹ̀rẹ̀ sí torí pé òun tó ti lọ ó ti so mọ́ àwọn aya mi níwájú so látara bẹ́ẹ̀ àáyá ọgọ́rùn ọ̀nà ní ninety nine ni a ti dúró so ní ọdún yìí so kọ́lọ́n kó jẹ́ kí a tún lè gbé níbi tá a dúró sí dọ́bàdọ́dún tí ń bọ̀ kọ́lọ́n má pa ẹnì kankan nínú wa kọ́ má pa àwọn bàbá wa kọ́ má pa àwa náà tá a jẹ́ ọmọ fún wa kọ́lọ́n jẹ́ kí orí ẹnì kọ̀ọ̀kan wa kó ti lékún subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Number one.